a kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ẹ ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì Yorùbá Space TV yìí kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá tòótọ́ ọmọ Yorùbá tàtà tí a jáde fún ìwọ́de wọ́rọ́wọ́ ti àná ìyẹn mega rally tí wọ́n ṣe ní ìlú Ogun State ní ẹ̀ Ṣàgámù mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo wa pé a kú iṣẹ́ a kú iṣẹ́ ìlú a kú ìfọmọ ènìyàn ṣe elédùwà adéwàládé àníṣe lásán láṣẹ elédùmarè a sì tún kú palẹ̀mọ́ a kú múra sílẹ̀ èyí tó ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí a ti gbọ́ wípé láti ọ̀la lọ ìmíì tún máa wáyé ní ìlú Ọ̀yọ́ ẹ máa rí ẹ máa rí location yẹn lójú screen báyẹn níbi tí a ti máa pàdé ní ọ̀la ẹ máa rí lójú screen báyẹn ní lẹ́ẹ̀kejì mo fẹ́ bẹ gbogbo àwa tá à ń jáde ẹ jẹ́ kí a máa fi ohun tí à ń jáde lórí ẹ jẹ́ kó máa yé àwọn aráàlú hmm, ọ̀rọ̀ tá ohun tá à ń ṣiṣẹ́ lé lórí gbogbo èèyàn kọ́ ló tì í mọ àǹfààní tó wà nù nǹkan tá à ń ṣe àwọn tọ́lọ́n bá wá fún ní ẹ̀bùn ọ̀rọ̀ tán ní ìmọ̀ tó tó láti ṣàlàyé ọ̀rọ̀ yìí fáwọn èèyàn àwọn ni kẹ́ ẹ jẹ́ kí microphone wà lọ́wọ́ wọn láti máa báwọn èèyàn sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí la fẹ́ ṣe ìdí báyìí báyìí la ṣe fẹ́ ṣe é kó má dàbí pé ṣe la kàn ń bu omi sẹ́yìn igbá ó ti yé yín Elédùmarè á ràn wá lọ́wọ́ mo kí wa wo alẹ́ kan sí wípé iṣẹ́ la ṣe iṣẹ́ la ṣe lánàá yẹn o ẹlòmíì ẹlòmíì a máa wò pé tí olóyè Ìgbòho bá ti sìn bẹ́ẹ̀ àwọn ò ní jáde ṣùgbọ́n ẹlòmí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó jáde lánàá wọn fi ti wọn fi ti eh, ohunkóhun ṣe wọ́n wò pé ìjà ara wọn náà wọ́n jà eh, olóyè Ìgbòho is one man out of millions of us so tí olóyè Ìgbòho bá jáde lóòótọ́ bí aṣáájú náà jẹ́ lórí eh, struggle yìí ṣùgbọ́n ìjọba Nàìjíríà gan mọ̀ pé tọ́ bá ti rí pé àwọn fúnra wa gan àti tó ìjà wa jà pé a ò gbẹ́kẹ̀lé àbí a ò gbọ́kàn síbì kan nìkan wọ́n á wò pé nǹkan táwọn pípù yìí ń ṣe yìí kò ń ṣe pé Sunday Igboho nìkan ló ń ṣe o torí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ronú kó pé Sunday Igboho ló ń ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n bàbá wa Sunday Igboho kọ́ ló ń ti ọ̀pọ̀lọpọ̀ wà ṣùgbọ́n à ń wò pé ṣé báwọn àwọn ọmọ wa ṣe máa bá lọ nílé yìí ṣé báwọn àgbọn ṣe máa bá ìgbésí ayé wa lọ nílé yìí ara nǹkan táwọn wò nìyẹn tàbí wò pé àsìkò tó láti dìde láti jà fún òmìnira ara wa mo sì tún kúra lẹ́ẹ̀kan sí pé a kú iṣẹ́ elédùnmarè á dé ìgbìyànjú wa ládé tó kí kí n má bàa dènà pẹnu kí n má bàa fi àkókò yín ṣòfò ó ní fídíò kan tí mo tún rí lánàá tí mo máa play fún yín fídíò kan tí mo rí lánàá nípa àwọn kan tí wọ́n pera wọn ní Yorùbá World Congress hmm, wọ́n ní àwọn Yorùbá World Congress ní báyìí wọ́n náà wọ́n ti wá àwọn ti fi agitation Yorùbá Nation sílẹ̀ wọ́n ti wá wọ́n fẹ́ gbárùkù ti aṣíwájú bọ́lá tinubu hmm, lọ́dọ̀ tí wọ́n wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ yorùbá táwọn jẹ́ àwọn ò rí reason wọn ò rí ìdí pàtàkì kan tá a fi gbọ́dọ̀ máa pè fún òmìnira fún ọmọ yorùbá nítorí ìdí èyí kẹrẹ àwọn ti wá fi ìjàngbara yorùbá nation yìí sílẹ̀ àwọn nígbà tí aṣíwájú bọ́lá ahmed ti wá jáde pé òun fẹ́ di president àwọn ti wá wò pé aṣíwájú bọ́lá ahmed gangan nìkan ló tọ́ àwọn ni ẹni tó tọ́ ẹni tó yẹ láti dé ipò ààrẹ ní ọdún twenty twenty three wọ́n máa kà díẹ̀ fún wa nípa ìròyìn tó ṣẹlẹ̀ kẹ́ lè mọ ohun tí wọ́n ní lọ́kàn àti èròǹgbà wọn ẹ jẹ́ kí n ka díẹ̀ fún wa nípa press release tó jáde yẹn wọ́n ní ok àkọlé ọ̀rọ̀ yẹn sọ wípé twenty twenty three Yorùbá World Congress endorses Tinubu presidency submit charter of demands to APC so wọ́n wá kàṣíwájú ní ṣọlá pópóọlá the presidential ambition of the former governor of lagos state and all progressives congress apc candidate aṣíwájú bọ́lá ahmed tinubu bat got a boost as a pan-yoruba the yoruba world congress formally endorsed it the ywc at a grand ceremony held in ado the Ekiti state capital argued that Tinubu remains the best candidate for Nigeria's presidency ṣe ń gbọ́ wọ́n ní Tinubu ni best candidate fún Nigeria presidency wọ́n ní bí Nigeria ṣe tó bí àwọn ọmọ Yorùbá gan bá ṣe tó Tinubu tún ni best candidate fún Nigeria's presidency àwọn ò ní sọ̀rọ̀ púpọ̀ o ṣùgbọ́n wọ́n ní Yorùbá máa ń sọ wípé tí ẹni tí wọ́n bá ń parọ́ wọ́n ní èèyàn méjì kì í pàdánù irọ́ wọ́n ní ẹni tí wọ́n bá ń parọ́ fún tí Yorùbá nǹkan parọ́ fóun ni ẹni tó ń parọ́ fún yàn á ṣàmọ́nú ara ẹ̀ pé ìró mo pàfẹ́ nìyí o mò ń tán ní ní o ẹ máa gbọ́ síwájú wọ́n ní Tinubu ni best candidate fún presidency wọ́n ní the event was graced by the representative of the religions youth women groups as well as former and informal sectors wọ́n tún sọ síwájú sí wọ́n ní in his address the YWC representative in Ekiti State Adeyemi Oluwasegun intent that The group was the first to endorse presidential bid of Tinubu. According to him, the YWC believed that Tinubu has already won the election, adding that changed the narrative from having agitation of secession to clamoring for unity of Nigeria. Wọ́n náwọn ò pè fún pínpín Nàìjíríà mọ́, àwọn ti believe nínú wọn Nàìjíríà báyìí nínú ìṣọ̀kan Nàìjíríà. Ìṣọ̀kan Nàìjíríà tó jẹ́ gbé láti bíi sixty two years tá a ti ń pa tá a ti ń kópa kódà ìṣọ̀kan nàìjíríà kò ń sọ̀rọ̀ sí two two years ago ìṣọ̀kan nàìjíríà ti bẹ̀rẹ̀ láti one hundred and bíi one hundred and six years ago tí mo bá ṣe mistake bíi one hundred and six years or one hundred and five years láti ń ṣe ìṣọ̀kan nàìjíríà bọ̀ tí ò ti pé tí ò ti favour wa because ọ̀pọ̀lọpọ̀ wa independence ní nàìjíríà la máa ń kà á kí n ka ìgbà tó ti ní nàìjíríà ti wà papọ̀ which is ìgbà tó ṣe amalgamation ìgbà ní nàìjíríà ti ibẹ̀ sí ní exist okay wọ́n wá ti wọ́n sọ síwájú sí wọ́n ní according to him okay the YWC believe that Tinubu has already won the election adding that change the narrative from having agitation of secession to clamoring for unity of Nigeria having found that that APC picked him as the presidential candidate Adeyemi used the occasion to appeal to other Yoruba groups who are yet to key into the Tinubu project to do so and commence full-scale mobilization ahead of the 2023 polls. ó dàbí pé mi ní kà síwájú púpọ̀ jù báyìí lọ ṣùgbọ́n àmọ̀ràn mi sí gbogbo àwọn olólùfẹ́ Tinubu àwọn tó ń rọpò wọn nífẹ̀ẹ́ Tinubu ju àwa kan lọ tó rọpò wọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń rí wa bẹ́ẹ̀ ni pé àwa lọ̀tá Tinubu anti Tinubu làwa àwọn ni pro Tinubu Yorùbá ni gbogbo wa ọmọ Yorùbá jọ ní gbogbo wa ṣùgbọ́n ẹ má jẹ́ ká a má máa rán yín létí nígbà tó bá tún yá a máa padà rán yín létí nígbà tí nǹkan tá à ń sọ yìí tó bá padà máa ṣẹlẹ̀ tán a máa rán yín létí tẹ́ ẹ bá dìbò fún Tinubu mo fẹ́ kẹ́ anybody kó capture mi báyìí tẹ́ ẹ bá dìbò fún Tinubu tí Tinubu bá di president ní tòótọ́ tó bá padà di president ní tòótọ́ ojú yín á já o ojú yín á já tí bá sọ pé ojú yín ajá ẹbí mi kó bá wo ni àwọn fúlàní àwọn haúsá àbáwọn fúlàní wọn ò gbà pé Tinubu ni presidential candidate àwọn òun ṣe mọ̀ abẹ́ mọ̀ gbogbo interview tó máa ń pè wọ́n sí elétò especially tó bá ti jẹ́ international international interview tó bá ti ń sọ̀rọ̀ presidential candidate orúkọ Tinubu kì í jáde ń bẹ̀ o <laughs> ẹni àwọn ọmọ Yorùbá ń pa mí orúkọ Tinubu kì í jáde nínú àwọn international conference yẹn àbí international interview yẹn o orúkọ igbákejì Tinubu ẹ̀yẹn eh, ẹni tó mú gẹ́gẹ́ bí running mate ìyẹn ló máa orúkọ ẹ̀ ló máa ń jáde nínú ìwé ìròyìn pé òun ni presidential candidate tó túmọ̀ sí wípé tí ẹ bá dìbò fún Tinubu lójú ara yín tó bá máa dàsìkò Tinubu kọ́ lẹ dìbò fún o igbákejì ẹ̀ lẹ dìbò fún ìyẹn Shettima lẹ ń dìbò fún ẹ má sọ pé àwọn sọ fún yín sìn torí tó bá dìgbà yẹn ẹ má padà má dìgbà ìka àbámọ̀ jẹ ni o tó bá dìgbà yẹn má sọ pé ẹ ẹ àṣàwọn pé bó ṣe má rí leléyìí bọ́rọ̀ Buhari ṣe bẹ̀rẹ̀ leléyìí táwọn kan kéńgbà yẹn tọ́pọ̀lọpọ̀ kéńgbà yẹn tẹ́ ẹ̀ sọ pé irọ́ kínní kan òun lolùgbàlà òun ló lè ṣe é now a ti ń regret ẹ̀ báyìí gbogbo àlá regret ẹ̀ ń sìn the only problem ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin nìkan tẹ́ ẹ ṣe mistake yẹn kọ́ lẹ máa jèrè ẹ̀ gbogbo èèyàn ló máa jèrè mistake yẹn iye tó bá ń dùnyànjú ń bẹ̀ nìyẹn náà a tún sọ fún wa pé ẹ má jẹ́ ká ṣe mistake again láti lọ máa dìbò fún Tinubu meanwhile bẹ́ẹ̀ dìbò fún Tinubu tí Fúlàní bá fẹ́ kó wọlé Fúlàní Tinubu ò ní wọlé mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí bá ṣe lè sọ pé àpọ̀ tó ń lẹ̀ Yorùbá ìbò tiwa nìkan kò lè gbé Tinubu kò lè gbé Tinubu wọlé o ìbò yín nìkan lè gbé Tinubu wọlé gbogbo ìtẹ̀sán pé ẹ fẹ́ endorse Tinubu endorse Tinubu ṣe hàn pé àwọn kan tó pera wọn láfẹ́nifẹ́re náà àti Peter Obi náà wọ́n yẹn náà endorse ti wọn now tí tí Peter Obi náà bá gé ní support àwọn ará ìlú ẹ̀ tó gé ní díẹ̀ lára torí mo sọ pé Peter Obi ò lè gé ní enough support látọ̀dọ̀ Yorùbá Tinubu eh, Peter Obi kò lè gé ní maximum support látọ̀dọ̀ ọmọ Yorùbá torí yorùbá kan àwa yorùbá kan sọ pé àwọn afẹ́dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀yin kan sọ pé tinubu lè fẹ́ bá lọ ẹ̀yin yorùbá kan sọ pé peter obi lè máa dìbò fún àwọn yorùbá kan ṣùṣù wà tẹ́ pé àtìkù náà máa dìbò fún tó túmọ̀ sí pé ẹ ti pín gbogbo ìbò yín síbi tó wù yín now ẹ wá jẹ́ ká wò ó báyìí tí oníkálukú yín bá wọn ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn tí ẹ bá dìbò fún ọ̀pọ̀lọpọ̀ yín yorùbá ń sọ pé tinubu lè fẹ́ dìbò fún tẹ́ bá wọ́n padà dìbò yín tán tí Tinubu bá wọlé ẹ̀yà ṣe wá fi padà wá sọ́dọ̀ Yorùbá nation àbí aṣojú gbogbo àgbà yẹn ṣùgbọ́n tí Tinubu bá wọlé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan tí ẹ ò bá ló mọ̀ padà di president Nàìjíríà o Fúlàní mọ̀ nǹkan tó ń ṣe o <laughs> ẹ máa kàn ní pé ẹ ṣiṣẹ́ gbé Tinubu wọbẹ̀ tí Tinubu bá ti wọlé tó bá débẹ̀ tán àwọn fáìlì kéèsì fáìlì Tinubu tí ó ti yẹ pé wọ́n ń tàbí bòmọ́lẹ̀ ń sìn mo lè fi dá yín lójú pé tí Tinubu bá débẹ̀ tán kéèsì fáìlì ẹ̀ oríṣiríṣi fraud tó ti ṣe Fúlàní àlọ́ bá wú jáde o wọ́n á lè bá wú jáde nígbà yẹn kan wọ́n máa lo against ẹ̀ kan tó sún ẹ̀ hìn ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ yìí sílẹ̀ o kéèsì fáìlì Tinubu gbogbo corruption file case ẹ̀ wọ́n á lọ bá yín wú jáde nígbà yẹn ṣùgbọ́n nígbà yẹn èyí máa ti vote fún Tinubu ẹ máa rò pé Tinubu máa wọlé igbákejì ẹ̀ ló máa padà di president o ẹ lọ kọ̀ọ̀rọ̀ tí mo sọ yìí lẹ̀ ẹ tó bá lè gé ibi tí mo sọ yìí ẹ gé ibi tí mo ọ̀rọ̀ tí mo sọ ẹ gé kẹ́ ẹ ṣí ẹ káàkiri ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí Fúlàní tún tàn yín mọ́ ẹ má yẹ kó tún tàn yín mọ́ ẹ jẹ́ ká padà ká di orílẹ̀-èdè ara wa ló máa pè wá tá a bá dá dúró gangan ló máa buyì fún wa jù gbogbo ògo wa ìkólọ́wà tó ti lọ́ àpadà sọ́dọ̀ wa ẹ jẹ́ ká jẹ́ kórí wa pé ẹ jẹ́ ká ṣí ọpọlọ kalẹ̀ ẹ̀yin tẹ̀yin ṣe ibi ni mo wà ọ̀hún ni mo wà èmi ò sí pẹ̀lú yín kò ní pè wá o kò ní jọ pè gbogbo wa ni o ẹ jẹ́ ká kúkú kí wá ká parapọ̀ sọ́nà kan ká sọ pé báyìí báyìí la ń lọ ká dẹ̀ débẹ̀ kí ló máa ń dáa ju kéèyàn wà lómìnira ara ẹ̀ lọ́nà kò yé mi tó fi wá ní ọ̀pọ̀lọpọ̀ yín lára pé torí pé nàìjíríà ti ẹ ti wà used to nàìjíríà kí ló máa dùn kí ló máa ń dùn mọ́yàn láyé yìí bí kíyàn wà independent bí kíyàn wà independent kí ló dùn tó kíyàn lómìnira ara ẹ̀ a ní kẹjẹ kájá di orílẹ̀-èdè kájá wà bí orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ yín ń ṣe orí kọ́ńdúkọ́ńdú bẹ́ẹ̀ ẹ ò mọ tí fúlàní plan fún yín tó bá yẹ pé ẹ mọ̀ ni tó yẹ pé ẹ mọ̀ tí fúlàní plan fún yín ni <laughs> àdúrà mi ni pé kò ní kọjá kó tó yé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ yín ṣì ń pariwo pé wọ́n nàìjíríà lẹ fẹ́ dìbò fún wọ́n nàìjíríà lẹ fẹ́ dìbò fún mi mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ wípé láti next year ìjọba nàìjíríà ti fi òfin síta wípé ẹ nílé ẹ nílé withdraw more than twenty thousand naira lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójúmọ́ jàre bó ṣe lè wù kó lówó tó lákàǹtì ẹ ẹ ò nílé withdraw more than twenty thousand naira lákàǹtì ẹ nínú lọ́jọ́ kan now ó túmọ̀ sí pé ò lè withdraw more than hundred thousand naira lákàǹtì ẹ láàrin ọ̀sẹ̀ kan bó ṣe lè wù kó lówó ẹ tó ẹ wá rí pé wọ́n fẹ́ máa fi yín sínú slavery sí ni ẹ rí pé nàìjíríà ó fẹ́ máa fi yín sínú oko ẹrú sí ni kí ni twenty thousand lè tó yín rà kí ló tó yín dá ṣe nílẹ̀ tó mọ́ nàìjíríà lénìí kí ni twenty thousand lè tó dá anybody ṣe ní nàìjíríà lénìí now um, tó bá di pé ẹlòmíì ẹlòmíì máa ní ó máa ní emergency money bóyá láti lò lọ hospital láti lò ní police station láti lò ní anywhere ẹjọ ẹkọ imagine pé èèyàn yín kan wà lọ́sítù wọ́n wá ní kẹ́ lọ deposit two hundred thousand naira àbí kẹ́ lọ deposit two hundred thousand naira kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹni yẹn owó yẹn wà lọ́wọ́ yín right but ẹ̀dẹ́ bank ò lè withdraw more than twenty thousand naira lọ́jọ́ yẹn kí ló máa ṣẹlẹ̀ torí àsọ fọ́pọ̀lọpọ̀ yín sìn pé nàìjíríà is a slavery camp nàìjíríà kò fẹ́ máa mú wa lẹ́rú lọ ni gbogbo òfin tí nàìjíríà bá ń ṣe òfin tó máa ń mú ara ní aráàlú nìkan ni ìjọba nàìjíríà mọ̀ ń ṣe wọn ò tí ì ṣòfin tó máa mú ara de aráàlú rí mi ò tí ì rófin náà mi ò tí ì rí pọ́lísì tí nàìjíríà gọ́ọ̀mẹ̀ ti ṣe láti fi de àwọn aráàlú lọ́rùn àfi tó máa mú ara ni wọ́n mú ara ni yín lójoojúmọ́ yóò lè la fẹ́ bá yẹn dé yóò la fẹ́ bá yẹn dà ẹ sọ fún mi yóò la fẹ́ bá gbogbo yẹn dà níbi tí ilé ayé dẹ̀ délé ni kí ìjọba kan máa sọ fún yín pé ẹ nǹkan tó bá dẹ̀ tí wá sọ òun làbẹ́ máa ń gé ẹ̀yin aráàlú gẹ̀ tí wá ní sọ̀rọ̀ a ò ní complain wọn ní protest wọn ní sọ pé àá ah, ah. ṣáàkì ṣé wọ́n ti ṣe ṣé bẹ́ẹ̀ la ṣe sùn tó ni àwa wá sọ pé ẹ jẹ́ ká fi nàìjíríà yẹn lẹ̀ nàìjíríà tó mú wa sìn lẹ́rú yẹn jẹ́ ká filẹ̀ ká lọ dá orílẹ̀-èdè tiwa lẹ̀ ká ní freedom ara wa ká wá jókòó gbogbo àwa tajẹ́ gbogbo àwa tajáràlú ká wá jókòó ká wá kọ́ múyàn wá láti èkìtì kọ́ múyàn wá láti Ògùn state ká ṣara wa jọ ká wá mú òfin tuntun kalẹ̀ pé báwo la ṣe fẹ́ máa ṣèjọba ara wa nílùú lórílẹ̀-èdè ti yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ̀rẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ní mú oríṣiríṣi excuse kalẹ̀ ẹ ẹ àwọn kan sọ pé ẹlẹ́bọ̀n fẹ́ fi máa fi Yorùbá nìṣàn ṣe àwọn kan sọ pé ẹ àwọn kan wọ́n fẹ́ máa dominate àwọn ni oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi excuse tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé plan tí àwọn Fúlàní yìí ní fún wa ẹ ẹ ẹ fẹ́ live láti ríru plan yẹn mi ò gbàdúrà pé kí plan yẹn kó wá sí ìmúṣẹ torí tó bá wá sí ìmúṣẹ abáralé abára oko ni ìyẹn ló ṣe ń ká wa lára ń sìn torí ìdí èyí ẹ jẹ́ ká ronú wa wò kí gbogbo ká lọ tún èrò wa pa òmìnira yorùbá òun ló ṣe kókó òun dẹ̀ ni òun ni the best option fún wa ẹ jẹ́ ká ẹ jẹ́ ká rò dáadáa o kó má bàa dìgbẹ̀yìn ló ń dolóko àdá o ọlọ́run alẹ́ dàá aràn wà lọ́wọ́ a nílùú ìlọ lórí program yìí lálẹ́ yìí gbogbo èyí tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí program yìí lórí channel yìí ẹ bá wa subscribe síbẹ̀ kẹtù lè máa mọ̀ nígbà tá a bá ti fi fídíò tuntun síta Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa ọ̀sẹ̀ yìí á dùn fún wa kò ní kan fún wa ọdún ayọ̀ ni gbogbo ayé ò ṣe láṣẹ Elédùmarè mo ní ó dàbọ̀.